بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن ثابت بن الضحاك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لعن المؤمن كقتله متفق عليه Sabit ibn Dhahhak ọlọ́mbà àṣàlékún yọnu rẹ̀ fún àti gbogbo àwọn ọ̀gá wa àwọn sọ̀hábà anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. olójúṣe ọlọ́run àlékún kí á ti bí ọmọ bá ara tó kì wá ń lọ tó sọ fún wa ni pé la'anul mu'mini ka qatlihi ìgbémú mi ní ṣépè bí ìgbà tó yọ àdásí tó pa ni o máa ń wọn mùsùlùmí lépè pàtàkì jùlọ mùsùlùmí tí ó sì ọ tí ó rọ ẹlòmíín kàjé lépè àti ká máa ṣépè fún ẹni tí ń ṣe la ilaha illallah mùsùlùmí tí ń kírun ń gbààwẹ̀ ó jẹ́ mùsùlùmí tọ́jú olùgbàgbọ́ òdodo bóyá ọba mọ̀ pé haramu ni kọ yọ àdá sí kọ yọ ọ̀bẹ sí kọ yọ ọ̀bẹ sí lọ́ọ́ mọ̀ pé haramu náà ni ọmọ gbèsè pé ẹ dákúta lórí ẹ̀jẹ̀ máa anabuwa muhammad sallallahu alayhi wa sallam. وعن أبي هريرة رضي الله عنه أبو هريرة nọ́mbà àtàlékún yọnu rẹ̀ fún ọ àti gbogbo àwọn tó fi ṣàánú wa nú ẹ̀sìn Radwanullahi alayhim ajma'in lọ́mọ sáàsà lẹ́kùn yọnú rẹ̀ fún gbogbo wọn. ó ní ojúṣe ọlọ́run alẹ́kùn kí á ti gbẹ̀ kọ́mọ bá anabuwa Muhammad sallallahu alayhi wa sallam olótún sọ báyìí fún wa pé la yanbaghi li siddiqin an yakuna la'ana ọ̀tọ́ sẹ́ni tí ọgbọ́lọ́ngbọ́ tó fi dépò pé olódodo ni nínú ẹ̀sìn tí wọ́n tún wá máa kì í pé ah, àmọ́ ẹ̀sìn ẹnu wọn yóò dá o yẹn ah, bá ń ṣe ìpè báyìí làánà ẹni tí ń ṣe ìpè lọ́pọ̀lọpọ̀ yọ ọ̀sẹ̀ láàárọ̀ ọ̀sẹ̀ lálẹ́ ọ̀sẹ̀ ní gbogbo nǹkan lè pè kọ́dà bí ẹlòmíì bá tiẹ̀ dé kọ́dà yóò ṣe pèlè mọ́tò tó ń gùn ní mọ́tò lórí ibú òyìn. kọ̀dá o kọ̀dá o anabi sọlá sọlá ní kọ kọ̀dá kọ ó tẹ ẹ kó tì mí lójú kéèyàn jẹ́ mọ́mìnì tààrà ẹ̀rẹ́ni tí wọ́n ń pè ní sèdíìpù òní mọ́mìnì kí èsì mọ́mìnì kékeré o ipò sèdíìpù nínú ẹ̀sìn àwọn àlùfáà ní lẹ́yìn àwọn anabi ọlọ́run àwọn sèdíìpù náà ló tó kù ayé alukóra ni sọ́tọ́ kàdí bẹ́ẹ̀ onígbólóhùn ọlọ́run azza wa jalla tó ní wa man yuti' Allaha war rasul fa ulaika ma'a allazina an'ama Allahu alayhim minan nabiyyina was-siddiqina minan nabiyyina was-siddiqi lẹ́yìn àwọn ànábì ọlọ́run kí lọ́lọ́run tó dákọ̀ àwọn sèdíìkù àwọn olódodo nú ẹ̀sìn òdodo tí wọ́n tayọ téèyàn dá ọba àwọn sìdíkù yìí àkọ́kọ́ ẹni ànábì wa sọ ní sìdíkù ẹ̀dá kùtà jẹ̀mọ́ ọ̀gá wa àgbà wọn ni Abubakar ọ̀rọ̀ máa wáyé lẹ́kọ̀ọ̀kan lórí ẹ̀ Abubakar ẹni téèyàn fẹnu àwọn àwọn sọ̀rọ̀ ẹ̀ o ọ̀kan tó lé léyìí o ànábì ọ̀sọ̀ ẹnìkan bẹ́ẹ̀ lẹ́yìn Abubakar radiyallahu ta'ala anhu ẹni tí ń jẹ́ sèdè kù lẹ́yìn àwọn ànábì ọlọ́run àwọn ọlọ́kàn ayé alukura nìyẹn nínú ànábì yìí náà wọ́n ṣe bí pìyà ẹni ọlọ́run ní ọ kọ́kọ́ gba oyè yìí nínú àlùmọ́ ànábì sallallahu alayhi wa sallam náà làbúbákìrì ànábì jẹ́rìí pé á gbogbo èèyàn náà lọ́gbà mi gbọ́ o àmọ́ gbàgbọ́ tiẹ̀ yìí tayọ ti gbogbo wọn o àbúbákìrì ọ̀dáwùtò ànábì rẹ̀ sallallahu alaihi wasallam. níjọ́ táwọn kan rò pé àtẹ̀rí ti á fi confuse Abubakar àbí tá a fi convince rẹ̀ pé kò lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam. sọ̀rọ̀ pa ń wí fún ọ tẹ́lẹ̀ hmm, ló tún wí wọn o. níjọ́ tá ànábì ní a láàrin alẹ́ àná májúmọ́ olúwa gbé rìnrìn àjò lọ òkè sánmà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ẹ̀mí wọn ò tí ì rinlẹ̀ lórí ẹ̀sìn wọn ní àwọn ọ̀gbẹ́lẹ̀ ìbàjẹ́ gba gbogbo èyí tó ń yí tọ́lẹ̀ lómi torí ẹ̀ pé wọn ò ṣe ìsìlámù wọn jọ náà wọn ni wọn wá lọ bá Abubakari ọbì ọlọ́ọ̀kọ̀ ayọ̀ pé tọ́ ń dáhùn wí fún yín láti jọ ìpè ẹ fi èsì tí ọkùnrin yìí ń wí o tọ́ gbọ́ ìtọ́yẹ ọdún wí Abubakari ní kí ló wí lórí wọn mú un lọ́ọ́ Sama lẹ́nu alẹ́ àná ó sì tún ti dé ní àtúnjọ káṣù báyìí ni àjọ kí ìṣáyà àná náà ni ẹgbẹ́ kí ni sèdíkù wí Abubakar ẹnìkan wọn ò ròyìn ẹnìkan bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ ó ní àwà kọ́ làwù sọ́sọ́ àbẹ̀ wí sí lẹ́nu tọ́ba epo ń lọ sọ mo ti gbà nítorí nǹkan Abubakar nídìí ni pé ká nàbì ká sọ ọ́ sallallahu alaihi wasallam nítorí ó di ṣèdínkù nù o kì í sọ̀rọ̀ àwàdà o gbogbo àwọn sọ̀hábẹ́ ló nípò àmọ́ kò dàbú bákìrì lọ ga jù gbogbo ọ̀nà radiyallahu ta'ala anhum ajma'in àtúndò ní iná pé ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ fáwọn tó kù kí wọ́n tẹ̀lé ànábì kí àwọn tẹ̀lé kí bàbá wọn tún tẹ̀lé lójú ayé rẹ̀ náà àbúbákìrì náà ló lọ́ọ́ ṣe fún radiyallahu ta'ala àtàwọn ọmọ ẹ̀ lọ́mọ́sá yọnu sí ogbó wọn. ẹ̀yin ọba tún wá fẹ́ jẹ́sì sí kù yìí o tí ó jọ àbúbákiri o ànábì lọ gbọ́dọ̀ yá kínní ọ̀gbọ́dọ̀ yẹ lépè o bí àti ìyá lọ o. kò sí kọ̀ǹbáìn kéèyàn jẹ́ olódodo inú ẹ̀sìn ṣèlú kù onípò ńlá òṣèlú onípò ńlá ní ń jẹ́ bẹ́ẹ̀ mo tún wá mọ àáfàá lọ́jẹ́ ni ọmọ kéwú ni oníṣòwò ni ọ̀gá ni ọ́ ní ẹ̀yin ọmọ olórí burúkú yẹn ẹ̀yin ọmọ tẹ́ ẹ fẹ́ sórí rẹ̀ ànábì ni kò kò kò bọ́ sí bẹ́ẹ̀ kò bọ́ sí bẹ́ẹ̀ ọlọ́nkọ́dá kò sànù wa ẹ̀rí ọ̀rọ̀ èpè ṣíṣẹ́ yìí nínú tí ń dààmú ọmọ nàìjíríà púpọ̀ ni o ní ọ̀fẹ́ rí mi náà láyé lẹ́yìn tèmi mọ̀ o tí wọ́n jí máa ń mọ ara wọn lépè tó bá wà jẹ́ dánwò nàìjíríà yìí ó sì ṣe òṣè àbí a bá ń ṣépè mẹ́wàá kọ́lá bọ́jọ́ kan náà lọ wọlé gbogbo gbogbo gbogbo circumstances ọmọ nàìjíríà lè pè yọ̀sẹ̀ fún ìjọba yọ̀sẹ̀ fún aráàlú yọ̀sẹ̀ fún rẹ̀ gan alẹ́ lómi ọmọ ṣépè fún mọ́tò rẹ̀ tí ó gbé lọ bí fẹ́ orí pé ó kíkì rẹ̀ òun ni ò tètè change ọ́ìlì rẹ̀ o tí mọ́tò òfin dáhùn bọ̀rọ̀ o gba mọ́tò olórí bùs kọ̀dá o kọ̀dá o lọ́n kọ̀dá fún kọjá gbọ́ kọjá gbà nàbí ní ọba mu kéèyàn èèyàn lè jẹ́sì ipò nípò ńlá mùsùlùmí gidi wọ́n tún wá mọ̀ pé a ah, èlépè ni wọ́n o wọ́n kọ́ sọ wá mẹ́rọ. وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه